ẹ káàsán o gbogbo ilé orúkọ mi ni Bímbọ́ mo lérò pé dáadáa ni mo bá yín mo rí bí gbogbo wa ṣe ń dán ẹ wo bí oríṣiríṣi àwọn ṣe ń tàn kiri èyí fi hàn pé gbogbo wa pátá ni a gbáradì fún ìpàdé ti ọdún yìí ṣùgbọ́n bí gbogbo wa ṣe ń dán lójú yìí yóò dára bí a bá lè máa dán nínú àgọ́ ara wa pẹ̀lú Yorùbá bọ̀ wọ́n ní òkú kì í wọṣọ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n wí ni